awuzubilayi mina shetani rojim bisimilayi ramani rohim ẹ káàsán ẹ kúrò lè ka ilé ṣàlàfíà lẹwà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lẹni ọkọ àti ìyàwó kí lẹ ń pera yín nínú ilé ṣe ah wèrè yẹn wá bíbá ẹ onírànú yẹn wá bíbá ẹ ṣé kẹtẹ ń pe ọkọ àti ìyàwó ara yín nìyẹn ọ̀la yín lára àwọn ọmọ lẹ́ẹ̀ fi ń ṣeré yẹn ẹ kú yín ẹ fọwọ́ sẹ́nu gbàtẹ́ tí bá tán tẹ̀ ní action tẹ́ rí example tẹ́ ti implant sáwọn ọmọ lára lẹ́tọ́ mọ̀ pé rándanrandan lẹ́ ń ṣe ń sìn then again ṣé ẹ̀yin ọkọ àtìyàwó tẹ́ ń gbọ́ mi lẹ́nìí ṣé dáàdì mọ́mì lẹ́ ń pera yín tẹ́ bá ti ń pera yín dáàdì in no time ìyàwó rẹ̀ mọ bìyèwò bíi mọ́mì rẹ̀ ọkọ náà sì mọ bìyèwò bíi dáàdì kò wá ní sí urge ẹ̀ ní ní urge síra yín mọ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa máa pera yín ní sweet sweet names darling princess my king my world love surat olólùfẹ́ mi onítèmi àwọn orúkọ tó fine ṣé ẹ̀ mọ̀ pé tó bá kọ́kọ́ márì ẹ lè máa pera yín lórúkọ o bẹ̀tà àwọn ọmọ bá ti dé nítorí káwọn ọmọ ọmọ pè ya wọn lórúkọ ẹ wàá wo orúkọ tó fine mo find out pé ọ̀pọ̀lọpọ̀ àwọn christian ló mọ̀ ń pera wọn ní dáàdì mọ́mì òun ló fà á tí erectile dysfunction gan-an tó mọ fi ń wáyé because it's a thing of the brain ẹbẹ ìyá náà wá ọmọ ìyàwó yín ọmọ kékeré á bẹ̀rẹ̀ sí ní bíi bíi mọ́mì ó bẹ̀rẹ̀ sí ní gbé báíbù at the end of the day máa lọ mọ jòkó sí chọ́ọ̀chì ni pátápátá ìwọ ọkọ gan o lè mọ ojú ẹ̀ ńlẹ̀ mọ́ irú àwọn ọkọ bẹ́ẹ̀ ló mọ ń complain àwọn ọkọ bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n mọ tètè gbó ẹ̀rọ ọkùnrin forty years ó ti gbó wọ́n ti sọ di dáàdì wọ́n sọ di dáàdì ni for what ní ọkọ àtìyàwó èmi ò èmi ò èmi ò change èmi ò ní kí wọ́n á change bẹ́ẹ̀ ṣe ń pera yín o but as a marriage counselor marriage therapist tó yẹ yín bó ṣe ń lọ ni mo ṣe ń gbé wá fún yín dáàdì àmọ́ mi tẹ́ ń pera yín yẹn ó máa pàfẹ́ yín ó máa pa nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin sharp sharp dẹ̀ ibi tí mò ń lọ gangan lénìí ò ní pé tí wọ́n bá wá gbé bá yín ẹ̀yin olùkọ́ olùkọ́ social media olùkọ́ àgbà olùkọ́ rere olùkọ́ bígíbígì tán bá gbé bá èmi wọ́n bá gbé bẹ́ẹ̀ yín pé ah ọkọ mi o ó ti sick láti ten years ago láti five years ago o kí ni kí n ṣe o mo ní action o kí ni kan o mo ní kẹ́ ẹ bìyẹ́bù bí hypocrite ẹ gbójú yín kú o ẹ gbé tí yín ẹ ṣe bí pé ẹ gbọ́ tóbìnrin bá yànlè tó bá fẹ́ yànlè ẹ mọ̀ jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ tọ́ lọ bí tó ti yànlè ẹ kó lọ fi ẹsẹ̀ ara rẹ̀ yẹn kó lọ fi yànlè oníkálukú fẹ́ ṣubú wọ́n wá wọ́yàn tí wọ́n ṣubú pẹ̀lú you understand you want to fall you want to fall with others you know the way you want somebody to show you the way and meanwhile you already know the way o ti ń yàn lè tẹ́lẹ̀ ó wá ní ó wá ń fà ìrandànrandàn excuse pé ọkọ rẹ o ó síkì látijọ́ yìí o kàn bẹ́ẹ̀ wọ́n àlè what rubbish tẹ́ ẹ bá pélé ní hypocrite wàláì ó tẹ́ mi lọ́rùn hypocrite ni. nígbà tí ọkọ lálàáfíà ẹyọjọ́ ń jẹ gbogbo mùdùmùdù rẹ̀ ni kí là ń pè ní marriage nígbà tí ọkọ ò wá lálàáfíà mọ́ ó yẹ kẹjọ jẹ́ mùdùnmùdùn ìdàkejì ni tí a bá ń kúrò nílé wa ìgbà tá a wà nílé ìyá wa nílé bàbá wa tá a ti máa rì wọ́n máa ń sọ wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ a lè sọ pé ó dùn kó lọ kan a lè sọ pé ó kan kó lọ kó lọ dùn nítorí ẹ̀ làwọn obìnrin máa ṣe ń múra sádùá kí là ń pè ní ìyá ẹ̀yin ò wá tọrọ àti bọ̀tán ẹ̀ mọ̀ pé lọ́la the table may turn the table may turn a mọ̀ pé tó bá tọ̀nù ọkùnrin lọkùnrin ló mọ̀ jẹ́ ó lò lè lè níyàwó àyè bẹ́ẹ̀ ò gbóbìnrin àyè bẹ́ẹ̀ kò gbóbìnrin torí pé kí ni ẹ tọrọ ẹ wù àtibọ̀tán torí ẹ máa bímọ ẹ bí ọkùnrin pàápàá tẹ bá wá bí ọkùnrin pàápàá tí ọkọ ọmọ yín because ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ wà láìtàlá ẹ lè bọ́ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọmọ yóò wá ṣàìsàn àìsàn tí ò le ìyàwó rẹ̀ wà sọ pé ṣe bẹ́ẹ̀ yìí lẹ kọ́ mi mọ́ mi ebẹ́ yìí lẹ kọ́ mi tí ọkọ ọkọ ò bá ti lálàáfíà ebẹ́ yìí lẹ kọ́ mi yes ebẹ́ yìí lẹ kọ́ mi nígbà yẹn tí lọ́jọ́ lọ́n lọ́n lọ́n lọ́n ebẹ́ yìí lẹ kọ́ mi ebẹ́ yìí lẹ kọ́ wa ìyàwó ọmọ rẹ wàá wá pàdé ẹ lọ́tẹ̀ẹ̀lì ó wàá ṣọ́kìn ẹ ó ṣọ́kìn ẹ ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́ ara ó ṣọ́kìn ẹ ó ṣọ́kìn gbogbo gbèsè ayé rẹ ó ṣọ́kẹ́ wàá rí lóòótẹ́ wàá ní what wàá rí lóòótẹ́ pẹ̀lú riffraff ó máa rí lóòótẹ́ẹ̀lì pẹ̀lú oríṣiríṣi ọkùnrin ni ó dùn ẹ́ ò sì nílé ẹni lélẹ̀ lọ ó ti dàtẹ ó ti di onínàbí mọ́ yín nílá tán bá béèrè lọ́wọ́ yín kí ló wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé wọn á ní àṣebá advice yín la tẹ̀lé advice yín la tẹ̀lé nítorí nítorí nǹkan tá a máa jẹ àá ọ̀la àá gbàgbé àtibọ̀tán á gbàgbé pé tébù yìí lè tàn it is not in your mouth kò í ṣe nínú ẹnu yín lè máa advice èèyàn pé ọkọ rẹ ò gbádùn o lọ yànlẹ ọkọ rẹ ò bá gbádùn èyí obìnrin tó ń gbọ́ mi ọkọ rẹ ò bá gbádùn ìwọ náà ò gbádùn ni ọkọ rẹ ò gbádùn ó wàá fi kalẹ́lẹ̀ ó wàá lọ yànlẹ ó wàá lọ dóko mi ah ah kí lẹ́ ń pè ní marriage ẹ̀yin ìkà wọ̀nyí kí lẹ́ ń pè ní marriage ọkọ rẹ ò bá gbádùn wàá sì ilé ẹ̀pọ̀ ni nǹkan tí wọ́n pè ní ọmọ rere nìyẹn mo kàn wá find out pé gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní pé wèrè yìí ẹ̀ ní kò í ṣe pé you are even in one particular husband house ẹ kàn fẹ́ mọ̀ dààmú àwọn ẹ kàn ń dààmú concability àwọn tí wọ́n ti wà pé àwọn ti gba kádàrá yes àwọn obìnrin kan wọ́n sọ́fà kí nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí they are active they are young women ọkọ wọn ò gbádùn ọkọ wọn tó ti nífẹ̀ẹ́ wọn tí wọ́n dẹ̀ ti gba kádàrá irú discussion wèrè yìí discussion wèrè yìí ó ń jẹ́ kí wọ́n fẹ́ mọ àwọn náà fẹ́ mọ ṣe bẹ́ẹ̀ báwo ni ọkọ ọkọ obìnrin ò ṣe ní gbádùn tí ojú rẹ̀ wá wà àtàkùn fẹ́ yàn lè ṣé ó máa ráyè lè tọ́jú ọkọ tí ara rẹ̀ ò já tó bá ṣe pé ẹ̀ ń parọ́ fúnra yín at the end of the day gan sickness ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní yàn yẹn tó ti dùn mọ́ yín sickness ọkùnrin ó dàbí hydrants lé yín lára ẹ̀ kàn pàdánù ni even sef àwọn ọkùnrin míì gan tó síkì àwọn ìyàwó wọn ló ṣe wọn o àwọn obìnrin míì ló gbé lé obìnrin ló gbé lé ọkùnrin lára ṣé ẹ mọ̀ pé kò í ṣe ọkùnrin nìkan ló ń tọkùnrin sì dáfa tí wọ́n bá sọ pé ọkùnrin lo obìnrin ó pátì wàláì ó dáa kìí ṣe pé ó pa sínú ara ó pa sáyé ṣé ẹ rí tóbìnrin bá fínísì pẹ̀lú ọkùnrin ó gbé àìsàn àìsàn àìsàn tó mọ̀ wò ó gbélé lára lẹ́yìn ìgbà yẹn obìnrin yẹn ó wà employ àlè wa kódà ẹ bá sọ pé ọlọ́run ní sọ yín di gbẹ̀wù dání à ń ṣàdúrà yẹn jọ yẹn ẹ jòkólẹ̀ ẹ sàmí àánú yín ṣe mí ẹ padà lọ sàmí nu fídíò yẹn ọlọ́run ní ṣe yín di gbẹ̀wù dání ọkọ mo bá sọ pé ẹ̀yin lẹ́ ṣe ọkọ ìyàwó yín pẹ́ ó yẹ kẹ́ ẹ rọ́ọ̀ṣì prayer mi yẹn kẹ́ ẹ sàmí kẹ́ ẹ lọ́mọ tẹ àmì àmì àmì àmì tí wọ́n bá ní ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe ọkọ ìyàwó yín pẹ́ ẹni lẹ́nu nígbà ṣe yín ṣe ẹ̀yin ò mọ̀ páyọ̀ àdúrà ńlá ni ẹ jẹ́ kí n sọ fún yín ibi táyé ti dé nísìnyí àwọn ọkọ mi wọ́n jòkó sínú ilé ni àló sì mọ wọlé wá wọn ò sí nílé sọ náàdà kì í ṣe pójú wọn fọ́ ọlọ́run ní sẹ́yìn bí ọkùnrin bẹ́ẹ̀ ọlọ́run ní sọ́yìn di ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ẹ tọrọ àti bọ̀ tán kí là ń dúró tá a sọ pé kílẹ̀ mọ̀ mọ́ tẹ bá sọ ọ́sẹ̀ ẹ sọ pé á hypocrite á àwọn náà ṣe bẹ́ẹ̀ I don't care but this I have to deliver torí pé kí ni torí àti bọ̀ tán torí àti sùn torí àti sùn ìwọ obìnrin tó ń gbọ́ mi kò tẹ́tí kó gbọ́rọ̀ mi dáadáa ọkọ rẹ tó ṣe better for worse fún it is for better for worse bí ọkùnrin ò bá gbádùn ìwọ náà ò gbádùn ni ọkọ rẹ ò bá gbádùn wá wá mọ fight wá inú àdúrà rẹ ni ara ọkọ rẹ ó ti yá tó bá dípò ọkọ rẹ ò gbádùn tí wọn náà lọ ń yàlẹ ara ọkọ rẹ ò lè yá o sì sọ pé ọkùnrin alálùbáríkà ni ọkùnrin alálùbáríkà kí ló wá ń gbé oúnjẹ rẹ̀ lọ síta fún ọkùnrin alálùbáríkà tẹ́ ìsọkùnrin wèrè tẹ́ ìsọkùnrin tó jẹ́ pé kò fún ẹ lóúnjẹ tẹ́ ìsọ pé ọkùnrin tó jẹ́ pé àwẹ̀ dé nísìnyìí kò fún ẹ lówó oúnjẹ àwẹ̀ tẹ́ ìsọ irú ọkùnrin bẹ́ẹ̀ àwọn obìnrin kan sì wà kò sí ní wọ́n ní sábàdà my body kì í ṣe dọ̀tí wọ́n á ní my body is the love temple don't mess with it wọn ò ní jẹ́ kẹ́ ẹ mess ọmọ mẹ́sì ẹ ó ní onífẹ̀ẹ́ ọkọ rẹ ọkọ rẹ ó ń gbọ́ bùkátà rẹ ó sì ń mẹ́sìn rẹ ó sì ń mẹ́sì ẹ èyí ó san ní gbọ̀ngàngbọ̀ngàn ó ní àlè mẹ́rin ó ti ní àlè mẹ́rin àwọn àlè yẹn ò tó ó tún ó tún wá ó tún wá kí àwọn ìyá mi rere kan bá wálé ẹ mọ̀ jẹ́ kí wọ́n ta aṣọ tá àlá kí wọ́n ta epo sí aṣọ àlá yín ẹ mọ̀ jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àlá yín because bí mo ṣe sọ̀rọ̀ yìí èèyàn náà ó mọ́ra rẹ̀ sísítà mi ọ̀wọ́n ẹ má jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àláyín already àwọn they are not ready to do anything ìkàlà wọn ìkàlà wọn ọkùnrin tó ràn yàn lọ́wọ́ at the end of the day kò lè ṣe ó ní problem ó wá fẹ́ sọ pé ó fẹ́ mọ yàn lè ìkà nìyí torí bẹ́ẹ̀ ẹ tọrọ àti bọ̀tán torí àti sùn torí ọmọ yín torí ọmọ yín ọlọ́run ju yà kíní yìí ọlọ́run ju yà kíní ẹ wá rò pé bóyá ó ṣẹlẹ̀ sí yín àbí bóyá yín ó kú ó bá ṣẹlẹ̀ sọmọ yẹn ń kọ́ this i'm already getting emotional and i don't like it this way this is on point by two using my words for others bye for now